ọba tó jọba lọ ìwọ lọ jẹ bẹ́ẹ̀ ọba tí ìfọba jẹ ìwọ lọ jẹ bẹ́ẹ̀. orí òkè olífì la wà yìí nílùú Oǹdó òkè tọ́pọ̀ ọmọ ìlú gan mọ̀ kó wà ń bẹ̀.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 kò sí ọ̀nà kankan láti fi lè sọ tàbí fi hàn pé gbà ọlọ́run rèé wò ọlọ́run rèé ṣùgbọ́n tá a bá ní ká wo àwọn nǹkan tó dá àwọn nǹkan ìṣẹ̀dá ẹ̀ dájúdájú ẹni tó bu lọ́pọlọ gágbà pé lóòótọ́ ẹnìkan wà tó tóbi ju gbogbo ayé lọ olúdá ayé olúdá ọ̀run ọlọ́run là ń pè é nítorí pé àwọn nǹkan wọ̀nyí kò kàn lé dédé wà bí ò jẹ́ pé ẹnìkan dáa ṣùgbọ́n àwọn kan sọ pé ẹ tẹ́ bá sọ pé ọlọ́run wà ta lọ́lọ́run a ní ẹni tó pé pérépéré aláṣẹ pé ní ọlọ́run wọ́n ní ó dáa o ṣe bọ́lọ́run ló dẹ̀yìn èèyàn ṣẹ́yìn èèyàn pé aláìpé ni wá ẹ̀dá èèyàn pé reason yẹn tó fi jẹ́ pé téèyàn bá ṣe nǹkan nǹkan yẹn ṣe é ṣe kó ní fault aláwọn òyìnbó gbọ́ngbọ́ngbọ́n wọ́n ṣe mọ́tò síbẹ̀síbẹ̀ àwọn àkùdé wà lára ẹ̀ torí pé èèyàn ló ṣe é èèyàn fúnra ẹ̀ ló sọra ẹ̀ di bó ṣe wà pípé lọ́lọ́run ẹ má àágìw ẹ̀ mọ́ pé ṣọ́lọ́run wà bí ò sí ṣe ni mo fẹ́ kẹ́ ẹ gbà pé ọlọ́run wà òun ló dá mi ló dá ọ ló dá àwọn nǹkan mèremère yìí orí òkè olífì la wà yìí nílùú Oǹdó òkè tọ́pọ̀ ọmọ ìlú gan mọ̀ pé wà ńbẹ̀ wọ́n máa ń rí òkè yẹn pó ga ṣùgbọ́n lòmíì ògùn rí èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ ìlú Oǹdó gan ni ògùn òkè yìí rí òkè yìí mo ti gùn dáadáa nígbà tó pọ̀ ó gùn dáadáa nígbà ìmọye ọlọ́run sì ń jẹ́wọ́ ara ẹ̀ lórí òkè yìí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bá a ṣe ń mú ìrìn àjò wa bọ̀ pẹ̀lú ọ̀nà tá a máa ń gbà láti gun òkè yìí ibi tá a dé rèé tá a fi rí ọ̀nà láti gun òkè náà mọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń gun òkè yẹn dókè téńté tí n bá mú yín dórí òkè téńté yẹn ẹnu á yà yín púpọ̀ nítorí wípé àwọn nǹkan mèremère tẹ́ ẹ máa bá lórí òkè yìí ṣé ti àwọn igbó irú irú grass tó ń wù lórí òkè yìí ni ká sọ ni àbí bí afẹ́fẹ́ ṣe ń gbẹ bó ṣe ń fẹ́ àwọn grass yẹn ìdúró wọn tí wọ́n ń bẹ́ǹdì sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí wọ́n ń bẹ́ǹdì sẹ́gbẹ̀ẹ́ òsì ni ká sọ ni ṣé ti àwọn fúláwà oríṣiríṣi tó wà lórí òkè yìí ni ká sọ ni àbírú atẹ́gùn tó ń fẹ́ lórí òkè yìí tó yàtọ̀ ṣé èyí tó ń fẹ́ nísàlẹ̀ ni ká sọ ni àbí kúrúkúrú ojú ọjọ́ tó máa ń wà lórí òkè yìí ni ká sọ ni àbí òṣùmàrè rainbow tó máa ń wà lórí òkè yìí ṣé yẹn ni ká sọ ni mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà àbí bá a ṣe máa wo gbogbo ìlú bó ṣe lọ sálálú yìí ṣé yẹn gan la fẹ́ sọ ni mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ó dùn wá pé a ò lè rí òkè yìí gùn lónìí ṣùgbọ́n mo fi ń da yín lójú láìpẹ́ jọjọ a máa wá gùn. ìsọfúnni tó tó wa létí láti ìsàlẹ̀ bá ṣe ń bọ̀ ni wípé olówó tàbútàbú kan ti wá ra ibí yìí wọn ò sì fààyè gbà wá láti ya fídíò láti ìsàlẹ̀ mọ́ ẹ bá ti rí àwọn nǹkan mèremère míì tó tún wà lọ́wọ́ ìsàlẹ̀ ṣùgbọ́n láìpẹ́ wọ́n máa ṣí orí òkè yìí wọ́n máa di tourist center ìgbésẹ̀ tó dáa sì ni olówó tàbútàbú náà gbé individual kan ló rà á kì í ṣèjọba ló ń tún un ṣe wọ́n ń sọ di ibi tí èèyàn lè lọ láti wá nàjú ibi ìnàjú lásìkò tó bá kó o jáde ibi ọmọ tuntun tó bá ṣe àjọ máa wà ń bẹ̀ ni òkè olive ni wọ́n ń pè é orí òkè olífì tẹ́ ẹ bá wo apá òun yẹn ẹ rí bó ṣe tẹ́ lọ ẹni tí ó gun bẹ̀ yẹn yóò múra re bá a ṣe máa ń gbòòrè tẹ́lẹ̀ ṣùgbọ́n kò yé wa mọ́ ṣùgbọ́n láìpẹ́ nígbà tí bá ṣe ojú ẹsẹ̀ ibi tá a máa tọ̀ àtúnjọ máa débẹ̀ ṣé ẹ máa fẹ́ láti padà wá bí màá mú yín rìnrìn àjò wá bẹ́ẹ̀ Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. níbi tá a ti ń fún yín ní tuntun tuntun tuntun lọ́jọ́ gbogbo ṣé n tó ṣàlàyé nǹkan kan fún yín lórí òkè yìí bó o bá nílò nǹkan kan tó o bá pariwo sókè wípé o fẹ́ wàá rí gbà mo ti ṣe é rí mo sì rí gbà ọlọ́run ló ṣe o òkè yìí kọ́ o ṣùgbọ́n ọlọ́run ṣe àwọn nǹkan àrà lóríṣiríṣi ká lè mọ títóbi òun ká lè mọ̀ yìn. ìgbà ìrètí pín tí ó sọnù àti lọ ìgbà nǹkan dojúrú kò sẹ́ni ìgbà fún ọ̀rọ̀ lọ òkùnkùn ṣú bí ẹni pé ìmọ̀lẹ̀ kò ní tàn. It was like there's gonna be no way ọpẹ́lọpẹ́ adarí má gbàgbé o ìbà ọba tí kì í sìnrègùn o mo ṣèbà ẹni tí ó lè jẹ̀bi láéláé ìbà olóore tí kò lè kú àfúnni máa sìnrègùn ìbà ọba tí kì í sìnrègùn o mo ṣe bá ẹni tí ó lè jẹ̀bi láéláé. ìbà olóore tó rọrọ mi ò ní sú. ká lè mọ̀ kí ká lè mọ̀ kí ká lè mọ̀ pé ká lè mọ̀ júbà ọba agbójúgbójú onígbójú ọba agbójú agbójúgbójú kágbó lọ lọ́hùn ọba òmìnirí níwò mí níwò ọba funfun tó funfun ni tó ń jẹ funfun tó ń mu funfun tó ń gbénu funfun tó da funfun mímọ́ tó da funfun bora bí aṣọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àrí ìró àlà ìwọ lọ jẹ́ bẹ́ẹ̀ àtòbájayé ìwọ lọ jẹ́ bẹ́ẹ̀ ọba tó jọba lọ ìwọ lọ jẹ́ bẹ́ẹ̀ ọba tí ìfọba jẹ ìwọ lọ jẹ́ bẹ́ẹ̀ ọba tó gbéra rẹ̀ sórí àpèrè òun gangan lè dùmàrè tí jẹ́ bẹ́ẹ̀. àkìkì tán tà lè kìtàn ni mo júbàrẹ ọlọ́run ọba alágbára ńlá tó gbagbára lọ́wọ́ alágbára kágbára tó lè fẹ́ mọ́ fagbára kágbára gbá wa ni mo ṣe máa pé mo ti fìbà fún ìgbà àgbàlagbà tó kún fún àgbà àràgbà agbára gbàǹgbà tẹgbàgbèjì àgbà kan ò kàn lè fàyà gbàǹgbàgbà nígbà kí ìgbà. ló mú mi múra gbàtàràgbà tí mi múra gbàtàràgbà tí mo mú gba àgbà nù gba ẹgbá tí mo fún àgbàlagbà tí ń bẹ́ ń digi ìgbà kí gba àgbàlagbà lè máa mú gba àgbà jẹ ní ìgbà ìgbà ní ìgbà ìgbà ń gbangba torí pé ìta gbangba là á ta gbangba tagbára tagbára làgbàrá fagbára gbára rẹ̀ gbàtà alágbára lọ ìta gbangba là á bí wí ajílẹ̀ tẹ pé ni mo ṣe máa ń pè mo ti sàngbà sàngbà kí n bá lè lágbà tó gbàgbà ọ̀rọ̀ lóríta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbágadé bí wọ́n gbé ń fagada ńlá ṣáàgì agbada náà àgbàyanu wo àràwà tí jóná ìyàgbá ìyàgbá. ibi àwíládé ibi àwíládé ibi àwíládé o ibi àwíládé ọ̀gángan ọpẹ́ ta ń sọ ibi àwíládé. àní ọ̀gángan ọpẹ́ ta ń sọ ibi àwíládé ẹ gbé ọlọ́run ọba tóbi ẹ̀yìn lógo ní ìlànà tẹ́ ẹ mọ̀ torí pé ọlọ́run yẹn ọ̀kan ṣoṣo ni kò pé méjì òun ló dá èmi àtiwọ́ ẹ máa bá wa ká lọ ìrìn àjò. bóyá òjò ń rọ̀ òjò yẹn pọ̀ ibi ni wọ́n máa ń sá wá láti dúró wọ́n kan yé àti bàbá sí bíbá yìí pẹ̀lú pan bàbá àgbàlagbà kan sì wà tí ó jẹ́ wòlíì tó máa ń wà ní bíbá yìí tó máa ń fàdúrà àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ń gbàdúrà lọ́wọ́ ń bẹ̀ yẹn bí a ká fẹsẹ̀ kan débẹ̀. ẹ lè mọ bí agbára ọlọ́run ṣe tó bọ́lọ́run tún ṣe dá wa láre tó tó dá wa lọ́lá tó ní nàìjíríà àpáta ní gbogbo ibi tẹ́ ń wò yìí o tí gbó wà yìí o tí gi ńláńláńláńlá wà yìí o igi ọ̀gẹ̀dẹ̀ rẹ lórí àpáta yìí igi ọ̀gẹ̀dẹ̀ rẹ lórí àpáta wọ́n dẹ̀ ń so èso jìgbìnì èso ńláńlá ni wọ́n ń so nígbà tí wọ́n bá so igi rèé lóríṣiríṣi wọ́n ti gé ọ̀pọ̀lọpọ̀ igi tó à ń bì ní àwọn igi tí wọ́n ń ṣe dáadáa kódà ju àwọn míì tó wà ńlẹ̀ lọ tó bá fi lè mú kí ọ̀gẹ̀dẹ̀ ráàyè lórí àpáta tó bá fi lè mú kí irúgbìn ráàyè lórí àpáta kó ìṣe gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ gbogbo ìwọ tó ń wò mí àníṣe wàá ráàyè ṣe rere èmi ọlákúnlé fásùgbà màá ráàyè ṣe rere lórí ilẹ̀ yìí lórílẹ̀‐èdè yìí màá ráàyè ṣe rere gbogbo bí mo bá fẹsẹ̀ mi tẹ̀ màá máa ráàyè ṣe rere lo àsìkò yìí láti gbàdúrà fún ara rẹ ìwọ tó ń wò mí lọ́wọ́ wó lo àsìkò yìí láti gbàdúrà fún ọmọ rẹ lo àsìkò yìí láti gbàdúrà fún ọkọ rẹ lo àsìkò yìí láti ṣe àdúrà fún ayé rẹ fún ayé ìyàwó rẹ fún ayé ìran rẹ fún ìlú rẹ n tó bá mú kí àwọn ewé yìí kí wọ́n máa jọjọ mìnìmìnì jọjọjọ tí wọ́n rí gbẹ̀múgbẹ̀mú tí wọ́n gírìn tí wọ́n ń gbádùn báyìí lórí àpáta àá èmi náà á ṣe rere lórí ilẹ̀ èmi náà á ṣe rere láyé kan tí mo wá màá gbáyé nínú ìrọ̀rùn bó ti wù kó le tó bó ti wù kí wọ́n máa pariwo pé ìlú le tó màá máa ṣe rere torí pé orí àpáta rèé orí àpáta láwa yìí àpáta ní gbogbo ibi tẹ́ ń wò yìí ẹ wò ó dórí òkè yẹn ẹ wo àwọn grass yẹn bó ṣe dúdú bó ṣe tutù ah kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run mo gbé ọ̀gá bàbá mo gbé ọ̀gá bàbá o mo gbé ọ̀gá bàbá torí pé o ṣeun èmi gbé ọ̀gá bàbá mo gbé ọ̀gá bàbá mi mo gbé ọ̀gá bàbá torí pé o ṣeun. ẹ dákun kí lèmi ò ní yẹn lẹ́dùnmarè mi mọ́ fún atógbójorí ní jẹ́ alágbàwí ìyanu ni bàbá mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun òun komira wìjìwìjì. òun lọ́ba gbójúgbójú onígbójú ọba gbójú agbójúgbójú jù kágbó ẹ wá wọba naninani tí iná jàǹdùkú sì ná lé wọn ẹ wọbọ rẹni rẹni tí rẹ mẹ̀kúnnù lẹ́kún ẹ wá wọlú kangun tí kangun tí kangun málágbára sọ alágbára dojú ọlọ́run mi lọ adẹrùbọ́bá adẹrùbọ́bá ọba tí dẹrùbọ́bá gbọ̀n jìnnìjìnnì òjijì inú omi lọ́lọ́run ṣe ní ṣọ́ọ̀kì ọ̀tá kò sì ṣe é gbámú sálámọ́ ni ẹ má fìrú ẹ̀ ṣe rí ọká ni ẹ má pẹ̀gàn jò tó lóró mọ́ paramọ́lẹ̀ ò ṣe é pẹ̀gàn ọba tí ṣẹ̀rùbọ́bá ọba tí dáyàjọba tó bá kó jìnnìjìnnì bá kábíyèsí láàfin rẹ̀ ọba sì máa sáré sókè sódò kiri adé àṣebọ́ bí ọba mi ọ̀run tó bá ṣẹ̀rùbọ́bá ayé ìrùkẹ̀rẹ̀ ajábọ́ a sì bọ́ sọnù lọ́wọ́ lọ́wọ́ kábíyèsí tí ń bẹ lórí èèpẹ̀ kábíyèsí ìwọ lọba tí mo ní kábíyèsí ìwọ tí mo mọ̀ kábíyèsí ìwọ mi tí mo gbójúlé láyé lọ́run kò sọ́ba bí rẹ Èdùmàrè ọba afàṣẹ sọ̀rọ̀. Yorùbá Gidi TV. yes ẹ̀yin tèmi tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ Ọlákúnlé Fásùgbà lórúkọ mi fún ìkànnì Yorùbá gidi ẹ máa like àwọn fídíò wa ẹ máa wo àwọn fídíò wa ẹ máa subscribe sí ìkànnì Yorùbá Gidi nígbà gbogbo máa tẹ̀ síbẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ máa subscribe sí ẹ ṣe púpọ̀. Yorùbá Gidi TV. ibi àwílàdé ibi àwílàdé ibi àwílàdé o ibi àwílàdé ọ̀gángan ọpẹ́ tá a ń sọ ibi àwílàdé àní ọ̀gángan ọpẹ́ tó ń sọ. ó yá ẹ síwájú ẹ̀yìn oògùn ọ̀run ó yá ẹ síwájú ẹ̀yìn oògùn ọ̀run kẹ wá lọ tẹ́lẹ̀ kẹ wá lọ tẹ́lẹ̀ nínú orin ẹ̀mí wa ó yá ẹ síwájú ẹ̀yìn oògùn ọ̀run ó yá ẹ síwájú ẹ̀yìn oògùn ọ̀run kẹ wá lọ tẹ́lẹ̀ kẹ wá lọ tẹ́lẹ̀. èèyàn tó sọ pé kò sọ́lọ́run aṣiwèrè irú wọn. èèyàn tó sọ pé kò sọ́lọ́run aṣiwèrè irú wọn. ó ti san ó ti san gbogbo gbèsè mi. ààyè ẹni ni yóò gbẹ̀dùn mi. kí bàbá mi kò ṣiṣẹ́ àpọ̀mọ́ máa wẹ̀yìn o kò jẹ́ ń jábọ́ ògo ló tẹ̀lé gbogbo àfojúsùn títí ayé mi o ìwọ ni màá bọ̀ ó ti san ó ti san gbogbo gbèsè mi. ààyè ẹni ni yóò gbẹ̀gbìn ọwọ́ rẹ̀ hàn sí mi lára títí ayé mi o ìwọ ni màá bọ̀ láṣẹ láti dá dúró. ọba tó bá ìbí sọ̀rọ̀ ìbí dúró ẹ lò. ọba tó bá ìbí sọ̀rọ̀ ìbí dúró ẹ lò. Jésù tó bá ìjì sọ̀rọ̀ ìjì pa lọ́la. Ọlọ́run ìwọ nìkan sálà tó kàn ní. lọ́jọ́ òkúlẹ̀. èèyàn fẹ́. ògo ní báwa o àfọlárẹ tí mò ń jẹ àtúntò ló jẹ. tó bá jáde ni ó ṣòre fún ni àgò gbangba ni ó fi dípò ìyẹn ni mo rí tó ṣe. gbogbo agbára eh, gbogbo agbára láyé lọ́run tirẹ̀ gbogbo agbára láyé lọ́run tirẹ̀ gbogbo èyí ọ̀la o. ọ̀la ńlá ló wọ̀ ní máa gbà. mo dúpẹ́ mi dáná níbi sọ́dọ̀ ṣẹ́ o. kó tó tọ́ ní ìlẹ̀. ọba fún mi lọ́kàn bá fi kàkà lọ́wọ́ ẹ̀. ìyọ̀kọ́ wa wò kì í sùn sùn sùn. ọba fún mi lọ́kàn bá fi kàkà lọ́wọ́ ẹ̀. ọmọ òun ti lè kéré bọ́lọ̀ bẹ́ẹ̀ tó kì í ṣe é tẹ̀kọ̀ 兄弟，兄弟。 àtọ́ka ni àtọ́lá ni àtọ́múni àtọ́múni àtọ́dàbò kólé ayé ẹni àtọ́bẹ̀gbẹ́ tì àtọ́gbáralé àtọ́kójúlé àtọ́gbọ̀kànlé àtọ́túni ṣe àtọ́wá nìrí o. ẹ o mo dúpẹ́ ọlọ́run mi ò ṣe. gbogbo wòlíì tó ń bẹ lọ́dọ̀ wa yóò bá ṣàmà ẹlòyìn ẹlòyìn ká ẹlòlá àdániwáyé àdániwáyé àdániwáyé ge àkàǹkà tán eh. àsọ̀nsọ̀ tán ò àrírí. Alanagode. Nagode. Alanagode. Nagode. Enache Nagode. Nagode. Kote Makanagode. Nagode. ṣeré o. oúnjẹ ọba sọ̀rọ̀ máyẹ oúnjẹ. ọba ṣe kan má kú. ọba sọ̀rọ̀ máyẹ. ṣe ojú ayé o ṣe rí ayé. ọlọ́run elétí ọ̀fẹ́. ọba sọ̀rọ̀ máyẹ. àtó bàbá màmá pẹ̀ nìkan ní bàbá òkè àgbà sábìtì ọ̀. ẹgbẹ́ náà fi ṣẹ́ni pẹ̀lú ìjà ṣe ń gbé ẹ̀mí má bá mi ṣẹ̀sìn bá ń ṣẹṣẹ. àtó bàbá a máa fẹ́ gan ní bàbá o òkè àgbà sáàkì tí ó. ó dáná ta ló sọ máa ní bàbá. káì ká ní bàbá. abẹ́kẹ̀ wà ní gẹ́gbọ́. ẹ wọ ẹ tú àlá ẹ wo báwo ìyẹn kọ́ ni ta ló sọ pé àní bàbá. káì àní bàbá. bóyá àní bàbá o ní bàbá o. Àlàwà ní bàbá o. No. lẹ́sẹ̀ ayọ̀ bàbá. ènìyàn tọ́lọ́run bá gbà ayọ̀ bàbá. sọ́ńgà ń bá wà kò sábà sọ́ńgà ń bá wà kò sábà sọ́ńgà ń bá wà kò sábà. tó gbójúlé ó tó fẹ̀yìntì o ẹni bá mọ rírì rẹ̀ kó yá gbára lé ó tó gbójúlé ó tó fẹ̀yìntì o ẹni bá mọ rírì rẹ̀ kó yá gbára lé. ó tó gbójúlé ó tó fẹ̀yìntì o ẹni bá mọ rírì rẹ̀ kó yá gbára lé ó tó gbójúlé ó tó fẹ̀yìntì o ẹni bá mọ rírì rẹ̀ bóyá gbára lẹ̀. àkàkà tó lóore bàbá nínú ayé mi o. àkìkìtàn o lórúkọ ńlá. ọba tó lànà níbi tọ̀nà kò sí láyé. ọlọ́run mi ò ṣeun ṣeun. olórí ayé o olórí òru ọlọ́run mi ò ṣe ń ṣe. Ah, Bàmí alápá fújà alápá kábíkábí. Ọlọ́run mi ò. Lord. bọ̀ o ó ti bẹ̀rẹ̀ dé tán láti sọ fún ẹ iṣẹ́ ọ̀wẹ́ o èrè rẹ ló gbà ìkórè rẹ máa dé gbogbo wa láwùgbà èrè iṣẹ́ ọwọ́ wa ayé asán asán láyé ayé àlè bá ayé àlè bá sẹ́ẹ̀. ẹ̀dá tó ṣe kà kó má ṣe kà mọ́ o ẹ̀dá tó ṣe kà kó má ṣe kà mọ́ o ire ló máa ká tó bá ṣeré ire ló máa ká o tó bá ṣeré ṣùgbọ́n ibi ló máa ká tó bá ṣeré. Rugby TV.